له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad محمد الأول حفظه الله ورعاه سوى wọ́n jẹ́ ندعوة لحق سترى ما كلمة mosque lẹ́mẹ́ إما ẹ máa الحمد لله الذي حلل النكاح وحرم الزنا ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين القائل في حديثه الشريف النكاح من سنتي فما رغب عن سنتي فليس مني adúpẹ́ púpọ̀ fún ọlọ́run Alhamdulillahi. Ọba tí a dúpẹ́ fún. Wa alam bí anna Allah jalla jalaluhu. Ọ̀nà ni ọba ilé tí ó gbangbọ́n ọba tó tóbi. Wa alam bí anna Allah jalla jalaluhu. Ọ̀nà ni a tún rọ̀wọ̀ náà létí lónìí, àárín náà létí sàtẹ̀ iná mà. Wípé ọlọ́run bá tà ń ètò wa. Jalla jalaluhu. Ọba náà ọba ńlá ni ọba tó tóbi ni o. Ayò yàrá máa látara òyónú. Ọba tó rí gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ wa ò rí. Látara òyónú. Ojú tó wà lágbára ti wà yìí, ojú káfọ gọ́tà lásán ni, mélòó ní tàwárí àìmọye nǹkan kára wa rẹpẹtẹ táàrí, ṣùgbọ́n gbogbo ẹ̀lọ́nà bá ń rere kìí. Ayò yàrá máa látara òyónú.

àṣìṣe apààyàn lílé yìí náà ìyá dẹ̀ tún máa kíyàn máa ṣe dáadáa sí mú tẹ̀rí ọlọ́run ti mọ̀ máa yà á lámú hó Allahu akbar wa yà á lámú wà ń hàdà hó. ọlọ́run bá nìkan náà lọ́ba tó mọ gbogbo nǹkan sátì nǹkan kan ò dá ọlọ́run pátá máa lámì ẹkùn làókè anáké ṣẹ̀ríà kò tún wọlé ká ní mo mọ̀ ní ìbájẹ́ sí pé mo mọ̀ ní ìbájẹ́ máa ti èèwọ̀ lè mọ̀ náà Máàlámù ẹ̀kùn láókàánà kí ìfà ìyàkùnú. Torí díẹ̀ yẹ lè náà ní tààfi dúpẹ́ fọ́lọ́run lónìí ọba tó mọ kọ̀rọ̀ wa àti gbangba wa. Ọba tó pilẹ̀ ìṣẹ̀mí àwọn ẹ̀dẹ́ ènìyàn, wíwáyé wa, ó mọ̀ ọmọ látara gbogbo ẹni tó dé bí náà bá ṣe jọ wà láyé náà ni wọ́n bí wọ́n bí èmi ni wọ́n bí ẹ̀yin náà ni àrọ́gbọ́ ilé yẹn dá gbogbo ìhàlẹ̀ èèyàn láyé gbogbo ọ̀wọ̀ gbogbo àpọ́nlé gbogbo àgbéga gbogbo àwọn oríṣiríṣi yóò káyé lè máa fi pọ́n nílé lónìí nínú ayé yìí kéèyàn má ti àgbàgbé pé wọ́n mà bí wa mà ní àwọn àyà wa ló mà gbé bí wa ń jẹ́ kan ẹni náà la fi wá rò lónìí pé bàbá àtìyá yìí ṣe wàhálà lórí bíbí tí wọ́n bí wa. Wow ó wá bùkátà ká ṣàlàyé ìpìlẹ̀ ẹbí torípó ó gbami lójú ẹni láwùjọ wa lónìí látàrí bá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé lọ́kọláya ó máa ń sáábà banilọ́kànjẹ́ púpọ̀ àwa ni ẹ jẹ́ ká wá mùsùlùmí tiẹ̀ padà sípìlẹ̀ wa ká ṣàlàyé ìdílé mùsùlùmí ká gbé e láti pìlẹ̀ ọlọ́run bá tu ètò tó pọ̀ fáwọn mùsùlùmí nínú ẹ̀sùn islam wa tó fàá tó fi já pé kò sí bá ṣe fẹ́ lò ṣẹ̀mí láyé àfikà kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí fífẹ́ra ẹni ìyẹn lọ́lọ́run fi mọ̀ọ́mọ̀ ta kókó afẹ́fẹ́ra ẹni pẹ̀lú ojú pọ̀nà tó fi ń lóore jùlọ eléyìí tó máa buyè fọ́kùnrin tó fẹ́ fẹ́yàwó èyí tó máa buyè fóbìnrin tó náà lọlé ọkọ lọ́lọ́run fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ pé ẹ lọ fí àwọn obìnrin yìí ẹ má pàdé wọn lọ́nà bí ìgbà tí ògúnfe àti abo rẹ̀ pàdé ara wọn bí ìgbà tí òbúkọ àti ewúrẹ́ pàdé ara wọn nígbà tí àgbò tó náà pàdé agbo ẹ má ṣe bẹ́ẹ̀ kẹ́ fi máa súnmọ́ra o gbogbo àwọn tẹ́ ń n ń gùn yín lára tẹ́ ń pè ní hajj tí ọkùnrin ní àbí náà ní fún ìbálòpọ̀ yìí tí máa ń tini lọ́gbọ̀ngbọ̀n yìí ọlọ́run tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lára yín ìgbésẹ̀ tó kàn ní pé ẹ̀sùn máwọn ẹbí ẹni tó wùn yín láti fẹ́. fankihuhunna bi izni ahlihin. Allah ni ẹ wá lọ tọrọ obìnrin ẹ lọ fẹ́ níṣù lọ́kà lọ́dọ̀ àwọn ará alé rẹ̀ pàápàá jùlọ ẹni tó wà ní pòpòkò fi lọ́kọ ìyẹn ẹni tí ṣe bàbá rẹ̀. fankihuhunna bi izni ahlihin. ẹ̀rí pọ́lọ̀ ti fi léyìn lẹ̀ nínú ètò ó ní ẹ fẹ́ wọn o bi izni ahlihin pẹ̀lú ìyọ̀ǹdẹ́ tó jára alé wọn tó jẹ́ bàbá wọn tí àwọn ẹbí wọn máa wítínẹ̀sì pé lóòótọ́ lẹ́wà fi ọmọ lọ́dọ̀ àwọn tẹwà tọrọ rẹ̀ ìwàsánà ti gbérò ètò báyìí kalẹ̀ fún àmùsùlùmí nínú Islam ó ti buyì fóbìnrin níyàwó fọ́kùnrin ti fi yín ti lọ ṣe ẹ̀tì san sàdáàkì àwọn èèyàn rẹ̀ tí wà ń bẹ̀ wọ́n ti rí ń gbàtẹ́ ṣe kọ́dà tẹ̀ tó ṣe wà lémọ́tò nìkáàhì ìtọ́pọ̀lọpọ̀ ẹlẹ́mí tó máa ń ṣe lónìí àfi ìgbà tí wọ́n lọ ṣe nìkáàhù 419 nìkáàhù gbájúẹ̀ tọba ti tọrọ obìnrin lọ́dọ̀ àwọn obìnrin rẹ̀ báyìí tí bàbá bá ti fi lè gírántì ẹ̀ báyìí a ní láti ẹ̀ ti yọ̀ǹda fún mi ó ti dìyàwó náà nìyẹn ọ̀rọ̀ bù ṣe kò ní sí jẹ́ òkú pàfẹ́ ṣe wà lẹ́mọ́tò nìkáhì agbẹ́tẹni tí ò bá ní kápá bó ṣe ní òkú má ní kápá tó náà náà bí sọ fábílẹ̀ bí ni mọ̀sọ́dẹ̀ rẹ́jọ́ lọ́tàlá ánù ó ní áwòlé mú wà tí ẹ ṣe wàlímọ́tò nìkáhì kódà kó má jẹ pé ń tó lágbára ojú gìsóró lọ kó jẹ́ pé ò ní kó ní kápájò gúnfe lọ ò ní kápájò bukọ lọ pákó fi ṣe wá ní kápá àti pa nǹkan kan tí ẹ jókòó kó pe àwọn ra nǹkan ìpápánu kan ní ìwòlẹ̀ ń ṣe lóyìn ẹgbà ṣe abidọ́sìn méjì ń ṣe ni mo fẹ́ kẹ́ mọ̀ mú tó mo ti ọlọ́run bá dáàbò bo obìnrin nínú ẹ̀sùn Islam ó dáàbò bo ìlànà tá a fẹ́ gbà fi fẹ́ wọn eléyìí náà nígbésí àkọ́kọ́ wá wo àwọn bàbá ńlẹ̀ Yorùbá ní iṣẹ́ òfẹ́ líṣu lọ́ka o gbóríwọ̀n tá a máa ń sábà gbọ́ ni láti gbà tí gbogbo wa ti gbọ́jú ó fẹ́ níṣu lọ́ka ìyàwó tí yẹn wá fẹ́ níṣu lọ́ka báyìí ṣàwọn pé tó kàn lẹ́yìn eléyẹn tó dẹ̀ pé láti yẹn ni tó fẹ́ wá bẹ̀rẹ̀ sí díùdì ẹbí ọkùnrin àtobìnrin tí wọ́n pàdé pọ̀ yìí

alwalud alwadud. Òṣìṣẹ́ bá ní ẹfẹ́ àwọn obìnrin tẹ fẹ́ràn tí fẹ́ Torí pé tí ọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin, kò gbọ́dọ̀ jẹun tó máa wà nínú òròrí ẹ nípa pò fẹ́ fẹ́ ni pé o fẹ́ bá o. Kó jẹ́ pẹ́ni tó lọ́fù gangan tó fẹ́ràn pátápátá látọkọ̀ wá. bó ṣe ti rí ẹ tó tẹ́ lọ́rùn ẹ̀rí pé nínú àwọn òṣìṣàn bàbá àtàná máa ń ṣe títí di àwọn àgbà rẹ tó kù láì lónìí wọ́n bèèrè lọ́wọ́ ọkùnrin pé ṣe òwò dáadáa ṣe ó fẹ́ràn ẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ obìnrin náà pé ṣe ó náà owó dáadáa ṣe ó tẹ́ fẹ́ràn ẹ̀ ẹsẹ̀ ní tí ẹ̀ sí òyìn gèdè ní omi kó má kí gbé òtútù o wọ́n tún máa sọ́bẹ̀ wọ́n ṣàlàyé dàtí sí àrájùlú ní ìlànà bí i sallallahu alaihi wa sallam faqal arákùnrin kan bá ànábì arábìnrin kan mà ní ọmọ yìí arábìnrin máa rẹwà ó dẹ̀ lówó wa innaha la talidu ó ní ṣùgbọ́n tó rí ni pé kò lè bímọ ṣá o. afa àtàzà òwàjú ha. ó wá ní ìrọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àfọ àwọn amọ́fẹ́kẹ́ advice mi ni owó wà lọ́wọ́ ẹ̀. afa àtàzà òwàjú ha. tó bá ó bá jẹ́ ah, tó wà ni ó ní ìrọ̀ òjíṣẹ́ Ọ̀làlá. Anábìnrin kí ló dé máa fi lè yẹ. Tó máa táwọn sáni àtàfánà o. Ah, ó tún wá bá anábìnrin náà kejì anábìnrin náà. Kí ló tó fẹ́fẹ́ tí ò lè bí ma? Fọ́náhàó. Alábì tó kọ̀ fún. Fún máa táhù sáàlì sátàfàkọ́ọ́lá. Ó tún dé ní ẹlẹ́ẹ̀kẹta tó ìfẹ́ yẹn ti bó lójú ni ọ. Ọ̀pọ̀lá tásàwọ̀jú. Ẹ̀dẹ̀mọ̀ pé ìfẹ́ dẹ̀rí, ṣẹ́rí tá ń pè nífẹ̀ẹ́, ó máa ni bí a Allah bá ti wọ̀nyẹ̀ lára báyìí, àà torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àyá wa tí wọ́n ti jìyà ṣe wàhálà lórí ọmọ tó bá ti di àbá àfáà tó dààmú lórí ọmọ kéwú, àbọ́gá tó dààmú lórí ọmọ ṣáà bẹ́ẹ̀ tí àwọn oríṣiríṣi àwọn tọ́nitọ́ni ẹ̀rí kó tó bá dé póbìnrin yẹn pàdé olólùfẹ́ kan báyìí ẹnìkan tó ti lóun lọ́ọ̀fù báyìí gbogbo àwọn tí wọ́n ti ń rèébọ̀ láti ó lé lógún ogún ọdún sẹ́yìn táwọn ènìyàn ọba ṣọ́ra lásìkò gbà náà wá dọ̀tẹ́ o ìfẹ́ tó ẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ náà ló ṣe ń rí lọ́dọ̀ ọkùnrin míì náà tí bàbá rẹ̀ ọba ṣọ́ra àbíyá rẹ̀ ní ò ṣọ́ra pé ò lè fẹ́ ni ẹ̀ dádì ẹni tẹ́mi máa fẹ́ nìyàn ẹ̀ẹ́dẹ̀ tí ó ti máa bẹ̀rẹ̀ sí kọrí mọ́lẹ̀. arákùnrin náà orí ìfẹ́ tànábìnrin ló tún ṣìṣẹ́ ń pààrà yẹn bána mi ṣe sọ pé kò sọ́nà ń bẹ̀rẹ̀ tó ń dẹ̀ṣì lọ́fù ẹ̀ kò ní dọ́dà náà mímọ̀ ó ti ó máa ya ní o wọ́n dẹ̀ lè torí ẹ̀dí kèfèrí torí ìfẹ́ ìgbà tó wá padà wá bána mi lẹ́lẹ́kẹta ìyẹn ni sábàbù rúdìn hadithi tó ń kàlá ilẹ̀ Alwaluda. Ẹgbìyànjú kẹ fẹ́ àwọn obìnrin tí wọ́n máa fẹ́ràn ìtẹ máa fẹ́ràn wọn. Alwaluda. Èyí tó dẹ̀ máa jẹ́ tó máa ṣàbí àmà. Fa inni mukadhiru bikumul yawma. Ó nítorí pé mi náà fẹ́ fi pọ̀ ní jọlọ́dọ̀ọ́lọ́ lárkìyàmọ̀. Nígbà tí wọ́n bá ní òbí mọ́, ó fẹ́ fómìnì tí wọ́n náà ti confirm pé lè yóò lè bí màmá. Ìyẹn ni wọ́n wá fẹ́ fẹ́. Tí wọ́n bá bí, tọ́ bá bí wọ́n báwọn ni wọ́n náà ṣe fẹ́ wà láyé. Àbí kí wọ́n náà fẹ́ tó tún máa bí, kí wọ́n náà tún bí tiẹ̀ ọbí wọn náà ni wọn náà sápá pé wọn náà fẹ́ bí elófin àtàrẹ́bí sallallahu alaihi wasallam fi sílẹ̀ fún sọ̀hábí torí díẹ̀ yẹ̀ rí pé lẹ́yìn bíbí ma ìfẹ́ tó máa ń gbòòrò sí láàrin lọ́kọláya ni torí pé ọmọ tó ti wà láàrin wọn yẹn náà á tó bíúdì lọ́fì yẹn a ti jẹ́ kí fẹ́yẹn kókùn fẹ́yẹn tó yẹ sí kó yí sí. Ya ma'shara ash-shababi. Òṣìṣẹ́ náà bá ń pe àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ láwùjọ. Man istata'a minkumul ba'ata falyatazawwaj fa innahu aghaddu lil-basari. Òṣìṣẹ́ náà bá ní ẹnikẹ́ni nínú yín eléyìí tó bá ti ní kápá àti lè gbọ́ bùkátà tó dẹ̀ ti ní kápá àti lè súnmọ́bìnrin tó ti pàlágà bẹ́ẹ̀. ajrun. Ó ṣe ní kíro ẹni fẹ́, irú ẹni bẹ́ẹ̀ kó lọ fẹ́yàwó. Ọ̀yẹ́wò àbọ́dùn nílẹ̀ bá sọ́rẹ̀. Wọ́n ti dị pé kíyàn fẹ́yàwó tẹ ẹni máa ń jẹ́ kíyàn rẹ̀ jó púpọ̀. ní máa wò hànà hànà káàkiri. ha

pẹ̀lú pé kóbìnrin tó bá ti rọ́kùnrin tó ló ó fẹ́ fẹ́hùn kó má ara rẹ̀ máa dá lóhùn máa bá ní discussion má fàyèrè gbélẹ̀ láàrin wà tí ẹ̀ ọkùnrin náà tí wọ́n náà róbìnrin kan tó ń ẹ́ náà má ti sáré sọmọ ẹ náà dẹni tí wà tí ẹ ti máa ń i love you i miss you how are you how are you doing have you eaten ah, are you gbogbo oríṣiríṣi àwọn messages yẹn kọ́ ló kàn èyí tó kọ́ yọjú sáwọn pẹ́rẹ́ntì ẹ̀ sísà tó ọkùnrin náà bá lọ́n láìkẹ̀ ohun tí yóò fẹ́ rẹ̀ kò tó mọ̀ péyàn tó wà reliable ni kò tó mọ̀ péyàn tó serious ni kò tó mọ̀ péyàn tó wà responsible ni sọ fún pé kó wá yọjú sáwọn ọmọ mi àwọn dájì ẹ̀ náà. torí pé ntọ́lá ń sọ ni pé ẹfẹ́ ni tó bá ń wòye nínú àwọn obìnrin o ti fẹ́ràn rẹ̀ o ti lọ́ọ̀fù ẹ̀ lóòótọ́ ìyẹn náà lóhun tó fi jẹ́ pìlẹ̀ lẹ́yìn ìgbà náà o ti wá lọ tọrọ o ti dìyàwó ìwọ náà ti dọkọ àbáríkà yín o ẹ oríire o akin kú oríire o ẹ ti wá wà nínú ilé ara yín báyìí nísìnyí ìtọ́ wá kù nínú tó máa ń sáábà fọwọ́ banilẹ́mìí òun náà ni pé lẹ́yìn ìgbà tí ìfẹ́ yẹn bá ti wá papọ̀ kí ló máa ń sáábà bí ìjà ẹ tẹ pílánì jò ní tẹ tẹ dáná tẹ pèrò tẹ pẹgbẹ tẹ yín dùn tẹ ń ẹ tẹ́nà sọ fáwọn èèyàn pọ́ mọ́ mi lọlé ọkọ̀ ṣe mo ti sọ fún ilágbẹ́dá náà tí a fẹ́ máa rí date by ní ẹwú bẹ́ẹ̀ ṣe tàṣẹ́ǹt ẹwú bẹ́ẹ̀ ṣe gba ọ́ọ̀lù ẹwú bẹ́ẹ̀ ṣe fà á ẹ̀nà ẹwú bẹ́ẹ̀ ṣe ṣe tínú yín dùn wọ ìyàwó náà bínú ẹ ṣe ń dùn pòtí rọ́kọ tẹ́ ń lọ́mọ́ra yín tẹjọ́ ń kí ló fa pan kí ló kó kó. ìsòlè òṣòro ti fi lè sí láàmì. ìyẹ́ra ní ká tún gbójú wò lónìí yóò. àwọ̀lá ń. wo bí pìlẹ̀ yìí ṣe dùsọ bó ṣe dáa tó bó ṣe wú ni lórí tó kí ló tún wá dàárú kí ló tún wá jẹ́ kó tún wá ní pírọ́lẹ̀mù tó ní lọ́wọ́lọ́wọ́ jalla. àkọ́kọ́ nínú tó máa ń jẹ́ kí ìdílé mùsùlùmí nítumọ̀ torí pé ìdílé tó bẹ̀rẹ̀ padà wá dìdílé rẹpẹtẹ ó náà ló máa ń padà ń di community ó náà ń padà ń di odindi orílẹ̀-èdè. takú rabbakum alladhi khalaqakum min nafsin wahida. ọlọ́run ẹ̀ páyọ̀ wọn ọlọ́run ọba tó ń dá iná tara ẹ̀mí kan. Látàrà ẹ̀mí kan tí ṣànábí wa Adam yẹ̀ lóun tí wá dáyà wa Hawa. Wà bá sámínú máa rí ṣàlá ń kàfí ìrọ̀ wà ní sáà lára ya wa hawawu yẹlo àti àbàbáwá ńlá wa adam àwọn méjèèjì lára wọn lòun ti wá àtọkùnrin àtọbìnrin tàwà pọ̀rẹ̀ gbẹ̀dú láyé lónìí ìpìlẹ̀ gbogbo wa látara àwọn méjì tó yẹ pé látara wọn náà wá ti ṣẹ̀jáde ìwọ náà wo dáàdì tiẹ̀ wo mọ́mì tiẹ̀ náà wọ́n mọ́ tí wọ́n náà ti bí nìṣẹ́ tún ti dọmọ ọmọ fáwọn náà táwọn ọmọ tiẹ̀ náà bá tún ti bímọ ìwọ náà tún ti lọ́mọ ó tún ti lọ́mọ ọmọ bó ṣe bọ́ọ̀lù ṣe ní kíkí kó wọn nìyẹn kí ni tí ò ní jẹ́ kí ìdílé yìí máa níṣòro fi build family yìí. al-ubudiyyatu lillahi azza wa jalla. wọ́n ní kọ́kọ́ àtìyàwó mójú tẹ́sìn o ẹ mójú tẹ́sìn Islam yẹn máa kírun dédé o ṣe rí tóbìnrin bá ń kírun tọkọ rẹ̀ bá ya panakítí kì ń kírun ilé yẹn ò lè kì o lára ibi tí pọ́lẹ̀mù ti kọ́kọ́ ń wáyé nìyẹn tọkùnrin bá ń kírun tó mójú tẹ́sìn dáadáa tíyàwó bá tó yọ ní tí ò kí ń kírun inú ilé yẹn ò ní nífọ̀kànbalẹ̀ problem àkọ́kọ́ nìyẹn. yargabu millati Ibrahima illa man safiha nafsahu. ọlọ́dẹ̀rẹ̀ kan ò ní sọ pójú ọ̀nà ànábì Ibrahim tánúwà Muhammad náà tọ̀ yìí sọ̀lọ́sọ̀rọ̀ láti fi fẹ́yàwó láti fi tọ́mọ ẹnìkan ò ní sọ pójú ọ̀nà yóò lè pí òun nìkan. Wọ̀làkọ̀dé sọ̀fà yìí láàrùn tó kùn ní rà. Torípa ànábì Ibrahim àwọ́lá mọ́mọ̀ ṣá lẹ́ṣà nínú ayé ìta ṣe ní ẹ̀ṣà nínú fil akhirati lamina salihin. Torípa ó tó lé orílẹ̀ tó, Ọlọ́run bá fún ní àwọn ìyàwó àtàwọn ó dẹ̀ ṣe pẹ̀lú ètò tọ́lọ́run ọba ọlọ́run ni mo ti wá ráyé nílò yẹn ìgbésáyẹ̀ rẹ̀ dá yẹn ìgbésáyẹ̀ rẹ̀ dá pẹ̀lú bó ṣe tọ́mọ bó ṣe báwọn ìyàwó lò ọlọ́run tó wá di ọ̀run a tún jẹ́ nínú ẹni ìṣíwájú ni nínú àwọn ẹni ẹ̀ṣà. Idh qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin. Ọlọ́ nígbà tó ń sọ fún ànábí wa Ibrahim. Idh qala lahu rabbuhu aslim. Ọlọ́ ní jíwájú sẹ́lẹ̀ fún wọn ọlọ́run. Qala aslamtu li rabbil alamin. Ọlọ́run bá sọ fún pé aslim. Aslim. Tọ́yàwó rẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run. Idh qala lahu rabbuhu aslim. Tọ́ àwọn ọmọ rẹ̀ pẹ̀lẹ́sìn ọlọ́run. قال له ربه أسلم ìmọ̀ bóyá bó ṣe rí lọ́dọ̀ sí náà rí lónìí nígbà tọ́lọ́run bá ń pàṣẹ fún wa pé ká fòfin Ọlọ́run bá tó lé wa. قال له ربه أسلم Ọlọ́run náà bá ti gbà láti fi ẹ̀sìn Ọlọ́run bá tó àyẹ́rí pé inú ilé wọ̀ ní ní pọ́blẹ̀mù. قال أسلمت لرب العالمين Alábíwá Ibrahim ní Ọlọ́run mo ti gbà. Wọ́n Ọlọ́run bá ní máa fi. أسلمت لرب العالمين. Ìrẹ́ Ọlọ́run bá ní máa fi tó lé náà ò ní ṣe nǹkan mi tìrẹ ọlọ́run náà ni máa rẹ̀ fi tò ṣẹ̀ mí mi tìrẹ ọlọ́run náà ni máa ṣe lẹ́sìn mi ní ṣe nǹkan mi. wọ́n bí i Ibrahim baniya wa Yaqubu ya baniya inna Allah safa lakumud din fala tamutunna illa wa antum muslimun. ó tó wá ṣẹlẹ̀ lọ́dọ̀ ànábíwá Ibrahim yìí òun náà ni ànábíwá Ibrahim náà sọ lásọ tẹ́lẹ̀ Ona na anabiwa Yakubu náà. Anabiwa Yakubu náà ti ṣe bàbá anabiwa Yusuf. Ya baniya. Àsọtẹ́lẹ̀ tó na sọ fún ọmọ rẹ̀ na rí. Inna Allaha istafa din fún ọmọ rẹ̀ ní pé ti ṣe ẹ̀sìn, ó ti ṣàfọ̀mẹ́sìn fún o. Fala tamutunna illa wa antum muslimun. Ó ní Ọlọ́run bá ẹ̀sìn tọ́lọ́run bá chúùsì fẹ́yìn ẹ̀dẹ́ èèyàn náà ní ẹ̀sìn Islam. Ẹ̀ẹ̀dẹ̀ jáde láyé àfikẹ́ ṣe pẹ̀lú bó ṣe tó àti bó ṣe yẹ. kódà níbi ìgbésí ayé lọ́kọláya náà ìlànà ẹ̀sìn Islam náà ní kẹfì tó dílé yóò fi ní máa dàrú mọ́ níbi ìtọ́mọ ìlànà ẹ̀sìn Islam ní kẹfì tó tẹ́fí máa jèrè ọmọ tẹ́fí máa gbádùn wọn ìlànà ẹ̀sìn Islam ní kẹfì ṣe gbogbo tẹ́fẹ́ máa ṣe òun wá níbi tí pọ́lẹ̀mù ti kọ́kọ́ dìde lónìí ṣe kàbíwá sí ọgọ́rọ̀ bá lè lé lónìí ọ̀fẹ́ sí ọlọ́run ọba tó lé

torí pé ń gbà tó wà lọ́nà tó àìsí máa níbà lò láyá ìfẹ́ yẹn ń gbọ̀n wọn gan ó ń dùn mọ́ wọn gan ìgbà tó ti wá rí fún ti wá ń ta ara wọn tí ọ ti jẹ́ tó ara wọn tó ti wọnú ara wọn ó yẹ kífẹ́ yẹn túnmọ̀ wá nípọ̀ sí ni kó máa strong sí káànú yẹn máa nágbára sí kí ìfàt kí gbogbo ìjẹran ara ẹni yẹn kó máa nífọn sí lẹ́mí àwọn méjèèjì ni kí ló wá fà tó fi wá ń dàrú ohun tó bàjẹ́ náà ni ò fàkúlù kásìrì. ọkùnlù kásìrì ìfàyínà tí kásìrì. gbogbo ìdílé tí ìnà ẹjì bòrò

kí ní jìbìránù. ṣùgbọ́n tí nǹkan kan bá ti bàjẹ́ nínú ilé ẹ̀sìn lè túnṣe o ṣùgbọ́n tẹ́sìn inú ilé kan bá ti bàjẹ́ kò tún sí tó lè túnṣe àfẹ̀sìn náà eléyìí náà ni tó jẹ́ lára ìpìlẹ̀ ńlá àkọ́kọ́ Báníyàn min àbọ̀ mímọ̀ hakama ti hádì ilẹ̀ òsìráti, annan ni bọ́ mẹ́lẹ̀ òsìráti, fílé sílẹ̀ mi kọ́ ìmú ni aláwòdódé ń pè nípa fẹ́fẹ́ bá rẹ̀ ṣe fẹ́ gbọ́ bùkátà nù ilé bá ṣe fẹ́ bá rẹ̀ ẹni gbé bá ṣe fẹ́ ṣe jíjẹ mímu bá ṣe fẹ́ ṣe bá lò pọ̀lọ́kọ láya gbogbo ẹ̀ ti ní ó ti ní ètò ó ti kódà ọkọ gbọ́dọ̀ súnmọ́yàwó rẹ̀ kódà ìjọ tí yàn bá fẹ́yàwó kó tó lẹ́tọ̀ lọ́kọ pẹ̀lú ẹ̀ ó tún ní ìgbésẹ̀ tá máa ń gbé nínú Islam wàá ṣe náà fílà rọ́kà méjì wàá ṣàlọ̀ọ̀lá lẹ́yìn tó bá ti so yípọ̀ tán wà wá bọ́ síwájú wà ṣe náà fílà rákà méjì òun náà dó sẹ́yìn a máa ṣe tẹ̀lé ẹ̀ wà ṣe máàmù fún ìyàwó ẹ̀ tẹ́ bá parí sálámọ̀ wà wá ṣàdúà fún wà fọ́ di ní ìṣóṣórí rẹ̀ mú wà ṣàdúà fún ẹ̀yẹ́ wá bẹ̀rẹ̀ oorun ọmọ

torí pé ọkọ àtìyàwó yẹn ọ ti sílẹ̀ kúlẹ̀ fún ṣètọ́nì tàbáṣàdúrà ẹ̀ ṣètọ́nì ní ráyì nínú ìbálòpọ̀ lọ́kọláya rẹ̀ wàtí ilé káfẹ́ dúdú ni gbogbo afẹ́ gbọ́ bùkátà afẹ́ jáde afẹ́ wọlé oríṣiríṣi àwọn ìdájọ́ mi tó rọ̀ mọ́ lọ́kọláya ọ̀pọ̀lọpọ̀ kún ní ògbọ́n lọ fún ilẹ̀ tíṣàn kankan ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní ẹ̀kọ́ kankan wọn ò jókòó gbẹ́dà nílẹ̀ kankan ìfẹ́ ló gbọ̀n wọn òun náà kàn ó àwọn ẹgbẹ́ mi ti márè mílọ̀ fẹ́ márè. nàjáta. ilé náà ní ta ń tẹ̀síwájú lónìí. wà láàmú lókè tọ̀rí kan tára. torí pé tábà fi ń parí tẹ̀lé a tún tẹ̀síwájú rí ẹ̀ ló là ń sọ̀rọ̀. dárídùn nàjáta. ó fẹ́ ní àṣeyọrí dáadáa lórí pé ó fẹ́ yàwó dárídùn nàjáta. ìwọ náà fẹ́ kọ́ máa pè é ní grandpa fẹ́

ibi náà láti ti máa tẹ̀síwájú ní ọ̀la kó gba ilé ìta ọ̀sẹ̀ ní ìbádà fún subhanaka allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní ìjẹmọ̀ àgbájú ní Abẹ́òkúta ilé ẹja unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alùpùpẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní 080 35 75 14 fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi Abẹ́òkúta